o de egbò ẹja tó há ọlọ́run ọwọ́ à ń wẹ́ ń tó tún fìyà jẹ ìwọ ti wà lábẹ́ ìyà ó ti ń jẹ oúnjẹ lọ́wọ́ ò lè dààmú ò lè pàṣẹ fún un ohun tó bá wù ní ṣe rẹ irú rẹ ni mo sọ pé kejì bí rẹ léèrè wò tó kan gan pa ba bá wí to kú èrì ó wà lọ fẹ́ obìnrin míì and in most cases ọjọ́ orí second wife kì í sábà tó first wife. ọ wà ló fìyàwó lé nígbà tó bá fi dé first wife rẹ yóò sì wá mú second wife yóò sì wá bá wí bí tí ń bá ọmọ ọ̀dọ̀ wí sọ ọ̀dà ni tó fi sọ̀rọ̀ sọ ò lè sọ pé tó ṣe ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ ọkọ̀ọ̀kọ̀ lọ yanjú pọ́blẹ́mù wa àtìyàwó rẹ̀ náà á dọkọ mọ̀ á dàyàwó O òní òsín lọ́hùn òní kìí kírun òní kìí borí onígbàtọ̀ bá wù ní máa wọlé. ọwọ́ á ní ṣùgbọ́n kínní kan bẹ tó ga sí pé ìmọ̀ fi rí ọ mú pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o tí ìbá súnmọ́bìnrin ní day one tí ìsúnmọ́bìnrin ní day two ah tó bá di day three ni fi mú mi nu ìtì máa fi mú òun nu mo ní ọ̀kárẹ̀ láì ọ. ìwọ obìnrin tó o bá lọ fẹ́ ọkọ tó o lọ ṣèkejì tó já sí pé first wife ti di egun ẹja sọpọ ẹ lọ́rùn ọlọjẹyà ni ọlọjẹyà lójú pálí ọ mọ̀ pé inú ilé tó wọ̀ yẹn ìyá obìnrin ń darí ẹ̀ ìyàwó ti di ọ̀gá. ìyàwó ti di ọkọ mọ́kọ ẹ̀ lọ́wọ́ tẹnutẹnu ọkọ rẹ̀ ò ká wọ́n fẹ́ lọ ṣe kejì rẹ̀ ọ̀ ń lọ jẹ̀yà ni. díàpọ̀ a gbọ́dọ̀ mọ bínú ilé ọkùnrin yẹn ṣe rí pẹ̀lú làákàyè ẹ̀ pẹ̀lú ọpọlọ rẹ̀ sọ́kùnrin ni ṣó ń So àbí wọ́n ti sọ di gbẹ̀wù dání tóbìnrin mi tó bá jágbe mọ́kọ ẹ̀ báyìí pé babalábájá kí ni ṣe yín ná ah ṣe é gádùn sá ẹ má bínú ẹ má bínú sẹ́ni tí ìwọ lọ torí bọ̀ àárín wọn nù <laughs> kó fẹ́ forí ẹ̀ fagbọ̀n ni ó jẹ́ ìyà jáde ni ó jẹ́ ìyà jáde ni ọkùnrin tí ò bá tí ò bá yanjú débi pé kó lè kọ́ńtró ìyàwó rẹ̀ tó ní nílé. tí ò bá yanjú dákun wọ́n tó fẹ́ ṣe ìkejì má tẹ̀rí sí i má tẹ̀rí sí o ọkọ tó fẹ́ fẹ́ ó rí a ti rí a ti rí obìnrin kan rí tó lọ ṣèkejì tó lọ ṣèkejì ní dákọ state tọrọ ti ṣẹlẹ̀ torí pé ó súnmọ́ kí àwọn tó ṣẹlẹ̀ ní state wọn wọ́n tiẹ̀ mọ̀ ni first wife ti di ọkọ wọ́n wá lóbìnrin kan ní ìdí ọkọ pàjáwìrì pé ọ̀rọ̀ ẹ jẹ mọ́ kó ṣèyàwó kejì ọ̀rọ̀ obìnrin yẹn jẹ mọ́ kó lọ sílé ọkọ ta lẹ́ni tó ṣe sẹ́tọ́ fẹ́ẹ́fẹ́ brother ìbánáwọ́ this particular brother ó ti di gbẹ̀wù dání fún ìyàwó tó wà lé ṣérú ẹ̀ ló yẹ kó náwó ọmọ náwó. àwọn tó mọ̀ fẹ́ fàyàwó fún un wọn ò mọ̀ ipò tó wà nínú ilé tí wọ́n fi fọmọlé lọ́wọ́ tán ìyàwó délé ọjọ́ kìíní ọjọ́ kejì ó lo ọjọ́ méje ìyáálé yẹn kò fú lára ńgbà tó dọjọ́ kẹjọ ọkọ lọ bí iṣẹ́ ńgbà tó lọ síbi iṣẹ́. Allahu Akbar nígbà tó kọ́ lọ síbi iṣẹ́ tán ìyàwó abọ́ sí bathroom ó fẹ́ wẹ̀ ó bọ́ sí bathroom ó fẹ́ wẹ̀ ìyáálé wa lọ rẹ́ǹtì àwọn area boys pé kí wọ́n á gbóbìnrin yẹn jáde nínú bathroom naked. wọ́n wá gbé bọ́ta tó ń bolo wọ́n gbé bọ́ọ̀ta wọ́n gbé bọ́ọ̀ta tó ń bolo ni o ará àdúgbò ló fi aṣọ sí ọmọbìnrin yìí lára ọmọbìnrin náà láti bí ọdún bí ọdún bíi méje ó wá rìn kúrò ní ẹnìkan kan ò tó sọlẹ̀ sí i. arábìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ọmọ ilẹ̀ yíbò ni ẹgẹ́ ń sọ̀tàn yẹn kó súnmọ́ díẹ̀ sí kó súnmọ́lé díẹ̀ sí kó lè mọ̀ pé kéèkàn jẹ́ pé mo kàn jókòó mo kàn ń fabricate yẹ ó gba islam ló kú ò ní kíná pẹ̀lú wọn ní ìlú wọn ní àwọn tí sábà máa jẹ́ mùsùlùmí yìí àwọn ọmọlẹ̀ yíbo yìí wọ́n ní state kan mẹ́tọ̀ dá sí pé wọ́n sábà máa gba Islam ẹ ẹ wọ́n lo kọ̀ọ̀kan tí wọ́n máa ń pè àtọ̀ sí Ẹdó wọ́n tún lo kọ̀ọ̀kan míì tí wọ́n máa ń pè ìlú wọn yẹn ibẹ̀ ló ti wá nígbà tí wọ́n fòrú ẹ̀ lọ́hùn ó sí state kan lẹ̀ ní south west mi kàn ní dákọ̀ state yẹn nìkan dé ẹni tó wá fọlọ́ntíà kóun ó fẹ́ àdánwò tí ọmọbìnrin yìí kàn bẹ́ẹ̀ nìyẹn ọmọbìnrin yìí wọ́n gbé bọ́ọ̀tà níwòwò nínú bátírúùmù ará àdúgbò ló bò láṣìírí ó sì mórí lébi tẹ́nìkan kò mọbi tó sọlẹ̀ sí mọ́ tòní olónìí bọ́lọ̀ kó sínú odò odò ọ̀sán ni o wallahu alam bọ́lọ̀ kó sínú odò òkun ni o wallahu alam ọlọ́ọ̀ nìkan ló mọ ìgúnlẹ̀ rẹ̀ kò yú believe wípé ìyàwó ìfọ́síwáìfù tó ti sí aburú yìí nígbà tọkọ dé ọkọ ò rí nǹkan ṣe sí ọkọ kan sọ pé bọlọ sí kádàrá ìrìn àjò náà ni ọlọ́rọ̀ ṣe máa ń jẹ́ ọlọ́run bá mi forí jìn ọ́ ọlọ́run jẹ́ ká rí òun náà ẹ dákun sórí ọkùnrin yẹn ń bẹ lórí ẹ̀ mọ̀ ẹ́ ẹ gbọ́dọ̀ yí ọpọlọ ẹni tó fẹ́ ṣe ìyàwó kejì ẹ gbọ́dọ̀ yọpọlọ ẹ wò ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ má gé lu ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin some men not many some men they are women some men are women. àwọn ọkùnrin kan bẹ tó dá sí pé obìnrin ni wọn in action nínú ilé wọn wọ́n ti dobìnrin obìnrin lọ́wọ́ á wà nípò ọkùnrin nínú ilé obìnrin yẹn ní kọ̀ǹtúrò wọn ẹni tó fẹ́ fẹ́ ń tòótọ́ ó wà gàrántì dì pé yóò máa ṣe jìmọ́hù pẹ̀lú rẹ ìpẹ́ ẹ̀ máa jọmọ́ ní sexual ah, intercourse rẹ̀ yẹ ìyẹn ni number one so o tún rí i pé mashallah o àrísìkì ń bẹ lọ́wọ́ rẹ̀ yọmọ bọ̀ ó ń gbé bùkátà lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ń gbé dáadáa ni kò gbé láàbọ̀ kò sí pírọ́blẹ́mù àmọ́ number three yẹn ń kọ́ irú ọpọlọ wo ni ń bẹ lórí ló ń bẹ lórí ọkùnrin yẹn tí ọpọlọ tí wọ́n ti dé mọ́nú ògò ni tí wọ́n ti dé mọ́nú agolo ni tó ga sí pé remote control rẹ̀ ọwọ́ ìyàwó ló wà tẹ bá rí ìgbésí ayé ọmọbìnrin míì tó lọ ṣèkejì ìgbésí ayé rẹ̀ kò yàtọ̀ sí ìgbésí ayé ẹrú ọkọ ó sì máa wò báyìí àṣebí mo sọ̀kan fún yín níbí last week pé ẹnìkan lọ sílé ọkọ oṣù kan tápàpá ó dé èyí ti rí first five jójókòó sórí àga ni yá ànàsẹ̀ ìyá alágbájá ó ti fa bọ́ mò ń fọ lọ́wọ́ ni ó yẹ kó o ti gbálẹ̀ o mò ń gbá lọ́wọ́ ni só o ti fọṣọ mò ń fọ lọ́wọ́ ni ó kó o ti sáfà àwọn ọmọ o sọ ojú kan tó jókòó sí pe iṣẹ́ bí ìgbà tí sọ́jà bá ń pe iṣẹ́ fún àwọn ọmọ ogun kí sì lọ kó o ṣe. Ọkọrọ rà jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò gbogbo tí ń lọ kò rí sí aburú ọlọ́run ní jẹ́ kó e wọlú ọlọ́run ní jẹ́ kí wọ irú ilé bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ mọ ta ní ń pàṣẹ nínú ọkọ àti obìnrin ìwọ́ kejì ó di dandan kó o ta ní ń ọ̀nà tó lè gbà mọ́ wá o jẹ́ fún ọ lápẹẹrẹ. ṣe mọ̀ pé ẹni tó fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́ kí enough time ó wà kí wọ́n fi jọ wọ́n gbọ́dọ̀ mọ̀ wá ara wọn wọ́n gbọ́dọ̀ mẹ̀sìn ara wọn torí pàdé ibi sọ pé ìdájà akùn máa tẹ̀rí dáwọ̀nà dínà wú wà kúlíkọ̀ wú fásitì nígbà tí ẹni tẹ́ ẹ mọ̀ wá rẹ̀ tẹ́ ẹ sì mọ ẹ̀sìn rẹ̀ tó wá bá yín wípò nídìí obìnrin ẹ lóbìnrin fẹ́. therefore there must be enough time láti mọ ìwọ ọkùnrin yẹn àti ẹ̀sìn rẹ̀ in the course of knowing his behavior his character his religion bọ́yọ̀kùnrin yìí ní ẹ̀ka yìí ti dáyé fóònù ní ìsìn so ẹ̀tìjọ́ ọlọ́rọ̀ pẹ̀fẹ́ fẹ́ra yín sísà kan pé sísà kan ọkàn flash ọkùnrin yẹn ni pé ọ flash yẹ òkè bóyá flash yẹ lọ́wọ́ alẹ́ ni ìyàwó bá ìyàwó tó wà nílé ó bá rí nọ́mbà sísà yẹn lọ́ba lọ́ba sèfù ẹ̀ nígbà tọkọ ẹ̀ jáde nílé lọ́ba pè lọ́ba pè ná sísà ìwọ arábìnrin ṣé ìwọ ló pé àfáà mi wọ́n ní bẹ́ẹ̀ ni tá a lẹ̀ yín wọ́n ní tó ọ̀bá mọ̀ òun níyàwó rẹ̀ sórí ọgọ́tọ̀ ọba sì pè ọ̀fẹ́ sórí burúkú láíláí ọgọ́tọ̀ ọba tún pè tí ó bàjẹ́ ní ọgọ́tọ̀ ọba tún pè kí ní kò ṣe ni ah ló bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe pé yìí òkè sísá sí rìkọ́dù gbogbo èpè tó ṣe ó rìkọ́dù ẹ̀ lẹ̀ ó sì ó sì sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ńtọ́fẹ́fẹ́ lọ́ba dìgbẹ́ lò ah ẹgbẹ́ adúrú èpè tó fi mí sẹ́yìn ẹ sì dákẹ́ ẹ ṣe fẹ́ mú Allahu Akbar ọpọlọ rẹ̀ kò sí ń bẹ́ẹ̀. sórí bẹ̀rẹ̀ fún ọ ó ṣèpè ṣe bẹ̀rẹ̀ fún ọ tó o bá wọlé yóò fi lílù ba tiẹ̀ jẹ́ ẹni tó kọ́kọ́ ti fi èpè ba tiẹ̀ jẹ́ kó o tó wọlé lọ́wọ́ kó gbọ́ pé ìwọ àti ọkọ òun ẹsẹ̀ tẹ́ra yín ó kọ́kọ́ ti fi èpè ba tiẹ̀ jẹ́ kó o tó wọlé tó ń ti bẹ́ẹ̀ arákùnrin yóò rí nǹkan kan ṣe sí i. tọ́ ọ bá padà wọnú ilé yẹn yóò fi lílù àti èpè ní ìbáṣẹ jẹ́ ọkùnrin ò ní orí kankan ṣe sí torí pé làákàyè rẹ̀ kò gbé ní tó fẹ́ ṣe ohun tí làákàyè gbé òun ni kò mọlẹ́yọ kan àṣírí ọkùnrin ìsábà tú wípé ó ti di gbẹ̀wù dání tọ́ba gásí pé ìyàwó kan ló ní ń lé àṣírí rẹ̀ ìsábà tú torí ẹ̀ ní mọ̀ kò ní sí wàhálà kà á sí wàhálà ẹ ní mọ̀ péyàwó ní ń darí àfi tẹ́ ẹ bá kàn rí ṣèṣì wọn níta lókù bọ̀tẹ́ bàbá wọn wọnú ilé wọn tó dá sí pé ìyàwó kan ló ní ẹ ní mọ̀ kó ti di gbẹ̀wù dání ẹ ní mọ̀. ọ̀fẹ́ lọ́sẹ̀ kejì arákùnrin yìí ìtónilọ́wọ́ tó wà garanti abẹ́ o ìkejì kọ̀nfàmù ẹ̀ ọwọ́ rẹ̀ sọ́lọ̀ ń fún ní àrísìkì tó lè gbé méjì ìkẹta ọpọlọ rẹ̀ sí aláwọ̀ fún ní ọpọlọ tó lè fi darí obìnrin méjì ṣé wọn ò ti lo remote control fún ọpọlọ rẹ̀ ọwọ́ apẹ̀lẹ́ kẹrin. ẹnì kílẹ̀ o òní ẹbí ẹbí ọkọ odidi ogun nu lọ́tọ̀ odidi ogun nìyẹn lọ́tọ̀ fún ìyàwó kejì wọ́n lè di wàhálà sí lọ́rùn ǹjẹ́ ẹ mọ̀ wípé nínú àwùjọ wa tọkùnrin bá kọ́kọ́ fẹ́ fẹ́ yàwó àkọ́kọ́ gbogbo ẹbí ni ó dìde gbogbo ẹbí ni ó dìde gbogbo ẹbí ni ó sọpọ́ọ̀tì ẹ lórí pé ó fẹ́ fẹ́yàwó àkọ́kọ́ àmọ́ tóbìnrin bá fẹ́ fẹ́ ẹ tọkùnrin bá fẹ́ fẹ́yàwó kejì ẹ gbọ́dọ̀ mọ̀ ìhà tí àwọn ẹbí rẹ̀ gan kọ sí tọ́lọ́mọ tí ń lọ lé ọkọ ó ń lọ sínú fámìlì míì ni ó ń lọ sínú fámìlì míì ni now tí first wife tó bá ti wá sóòrí iṣẹ́ ṣe nínú ẹbí yẹn débi wípé wọ́n gba tiẹ̀ wọ́n gba tiẹ̀ wọlé bù pé wọn ò fẹ́ ráìfà fún bàbá ọkọ ò fẹ́ ráìfà fún un ìyá ọkọ ò fẹ́ ráìsà fún in most cases ìyá ọkọ in most cases ìyá ọkọ tó bá ti di pé ọmọbìnrin yín wọ́n fẹ́ lọ sí kejì ẹrù ti yọ ọkọ mọ́ o ẹrù ti yọ ọkọ mọ́ o nítorí pé ṣé mọ̀ pé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í wulẹ̀ tẹ́ first wife lọ́rùn ọkọ òun ó fẹ́ yàwó kejì tó bá ti wá rí ìyẹn tap àwọn ẹbí ọkọ rẹ̀ wọn ò ní gba tọmọ tí ń bọ̀ yẹn o wọn ò ní gba tiẹ̀ rárá o wọn ò ní gba tiẹ̀ nígbà míì ẹbí ọkọ wọn a máa tẹ́wọ́ gba second wife inú wọn ò dùn sí i nígbà míì wọn ìtẹ́wọ́ gbà á àwọn ọ̀tá tí second wife máa ń nílẹ̀ alákọ̀ọ́kọ́ nu wọn ò ní first wife tí kì í fẹ́ kó ní ẹnì kejì ìkejì ò ní àwọn ọmọ first wife tí wọ́n bá ti dàgbàlagbà tí wọ́n ti lóye wọ́n ó di orogún fún ìyàwó bàbá wọn wọn ó di ọmọ ogun fún ìyá wọn igun kẹta òní ẹbí ẹbí ọkọ torí pé ẹbí ọkọ wọn máa ń wò wípé ìwọ ọmọkùnrin yìí owó tó yẹ kó ọmọ fún àwa ló fẹ́ fi lọ fẹ́ second wife ìdí sábà máa gbógun ti second wife nínú ẹbí ọkọ nìyẹn therefore ẹ̀yin tẹ́ ń lọ sí second wife ẹ gbọ́dọ̀ ti mọ ìhàwó nìyá ọkọ yín tẹ́ bá níyà ọkọ ìhàwó nìyá ọkọ yín kọ sí nǹkan tọ́mọ ẹ̀ fẹ́ ṣe torí pé ẹ̀ lè ya ọmọ àtìyá ìwọ ni wọ́n padà fàbọ̀ lé lórí. ìlọ́mọ gbọ́ tí ọmọ sọ pé wò ó láti bàtà ti fẹ́ra wa inú mọ́mì mi ò dùn o inú mọ́mì mi ò dùn. mo dẹ̀ ti bẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n títí títí títí wọn ò wọn ò wọn ò tún jíká o bó láti fẹ́ ṣe báyìí o ìwọ náà mọ ní bó láti á ṣe inú wọn ò dùn ẹ mọ bẹ̀ wọ́n náà ni ìwọ gan tó o bá ń lọ ọ̀dọ̀ ya ọkọ rẹ ó rí i pé kò ní fẹ́ wẹ́kọ̀mù ẹ kò ní fẹ́ gbọ̀ lálejò bó o bá gbé gbá ò ní mọ̀ gbé bó o jókòó ò ní mọ̀ jókòó kò sí nǹkan tó ṣe tó mọ̀ sí lójú ìyá ọkọ rẹ lọ́la pé kò sátì fẹ́ kí ọmọ ọ̀hún kó fẹ́yàwó kejì lọ́la pé ó wò wípé owó tí ó mọ̀ ná fún wọ kọ́fẹ̀ kan máa ná fún òun tó ń jẹ́yẹ́ ẹ̀. therefore ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ ṣèkejì àti ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ ìyàwó kejì ẹ má gbára lé abẹ́ nìkan o ẹ má gbára lé abẹ́ nìkan abẹ́ nìkan lẹ ní ètò kọ́mọ̀ jùlọ nìyẹn abẹ́ nìkan lẹ ní ẹ̀kànlẹ́sùmọ́bìn ntẹ ẹgbẹ́ mi lẹ́nu ètò wà nílé agbára mi ju tiẹ̀ lọ gbogbo tó nínú tọ́lọ̀ bá di bí ọ̀rọ̀ báwo ló ṣe ń tẹ́ kí a ètò wà nílé ọmọ kò lè paasi kí wàá lọ fẹ́ pẹ lòmí wà nú yàtì kí lọ fẹ́ pe lòmí wà sínú ebi sí ọ̀fẹ́ yàwó kan ó jẹ tó o bá fẹ́ kejì ńkọ́ kí ló fẹ́ dà. ẹ má pe àwọn ọmọ ọlọ́mọ lọ jẹ̀yà mọ́ ẹ má gbára lé abẹ́ nìkan mọ́ láti ṣe ìyàwó kejì. tinú la fi gbé tìta òkunú la fi gbé tìta rí dájú pé tabẹ́ ń bẹ tọwọ́ ń bẹ tabẹ́ ń bẹ tọwọ́ ń bẹ lẹ́yìn náà kó gá sí pé wo ti téǹjì ọpọlọ rẹ kó gá sí wípé wọn ò ti dé ọpọlọ ẹ mọ́lẹ̀ wọn ò tiẹ̀ lè mọ̀ tí bá ti dé mọ́lẹ̀ ẹni tó fẹ́ fi ọ. <laughs> orí ìhùn ẹbí ẹni tó bí ẹbí tó bí ẹni tó fẹ́ ṣìyàwó kejì àwọn ni wọ́n dọ̀gbọ́n ṣèwádìí pé ẹ dákun àwọn olóṣùmọ̀ ẹni yìí báwo ni ìjọba inú ilé ẹ̀ ṣe rí àbọ̀mọ̀ pé ìjọba ni ìjọba kan nù bákan nìyẹn ṣèbí wọn náà rí ti ń ṣẹlẹ̀ ní káàkiri nàìjíríà lónìí tẹ́pẹ́ àwọn stéètì kan àwọn gómìnà wọn kò sẹ́ni tó lè dúnkokò mọ́ wọn níbi tí a sì ti gómìnà kan tó dá sí pé àwọn kan ń bẹ nù lùtẹ́nu ọ̀ká tí wọ́n sì ń dá wàhálà sílẹ̀ so ìjọba kan náà ni ilé ọkọ àtìyàwó a gbọ́dọ̀ mọ bí tọ́ọ̀gì ṣe pọ̀ ń bẹ̀ sí. bàbá àbí ọkùnrin tó ti níyàwó àkọ́kọ́ tẹnu rí òka ṣé ọkùnrin tẹnu rí òka ìyàwó rẹ̀ lẹ́nu rí òka àwọn ọmọ rẹ̀. ẹlòmíì ó fẹ́ yàwó lórí pé ọpọlọ rẹ̀ ò gbé inú ilé ìyàwó kejì ó wàá wọlé yóò wàá jẹyà ni yóò wàá ṣẹrú ni tó sì jà sí wípé ìyàwó kìíní ìyàwó ni ìyàwó kejì ìyàwó ni ìyàwó kẹta ìyàwó ni ìyàwó kẹrin ìyàwó ni ẹnìkan ò gbọ́dọ̀ dọ́ba kẹ́nìkan ó dẹrú nínú wọn ẹnìkan ò gbọdọ di ọba kẹ́nìkan ó di ẹrú nínú wọn. so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn kí ẹbí tó fẹ́ yọ̀ǹda ọmọ rẹ̀ láti lọ ṣèkejì láti lọ ṣèkẹta láti lọ ṣèkẹrin pàápàá jù lọ nọ́mbà two. torí pé bí nọ́mbà two bọ́ bá ṣe bá ilé bẹ́ẹ̀ nọ́mbà three ó ṣe bá bẹ́ẹ̀ nọ́mbà four náà ṣe bá orí ibi tí wàhálà ti máa ń bẹ̀rẹ̀ lórí nọ́mbà two orí nọ́mbà two ni. tí nọ́mbà two bá wọlé tí ó kọ̀ǹfàmù gbogbo nǹkan wọ̀nyẹn. tí ò kọ̀ǹfàmù ẹ̀ ha a máa lágbára o a máa lágbára o àwọn ìyàwó míì tán jẹ́ first wife wọ́n ya dìgbò lugi débi pé tí ọkọ bá tún lọ gbalé fún second wife síbòmíì wọ́n á trace ìyàwó yẹn lọ wọ́n á trace yẹn lọ wọ́n á sì lọ ẹ̀ǹbarasì ẹ̀ wọ́n á lọ ẹ̀ǹbarasì ẹ̀ wọ́n lè lọ wọ́n lè lọ pariwo lé lórí pé gbọ́kọ́gbọ́kọ́ láti dógùn ládùúgbò ibi wà ìwọ tó o mọ̀ pé wíwé tó o ní ní first wife nìyẹn tó o sì ní nǹkan kan tó o lè ṣe sí i mọ̀ mánéjì ẹ̀ mọ̀ mánéjì láìpọ̀ ara yín ẹjọ́ máa bá yí báwọn ìyàwó kan lọ́lọ́run kọ́ mọ́ ọnu má fàkejì sínú wàhálà níparí àwọn ìbéèrè míì tó wà nílẹ̀ a máa bá lọ ní ọ̀la ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ṣèyàwó kejì etí ẹ̀yin mélòó. tẹ́jú yín bá jẹ́ méjì kí ni ma fi gbọ́ ọ̀rọ̀ àbí kìí tiẹ̀ gbọ́rọ̀ ẹni tó lòun fẹ́ fi ọ ṣe sá níyà gẹ́gẹ́ bí ẹni tó dá sí pé nǹkan ẹyọ kan ló kọ́kọ́ níná ó lè bómi lò pọ̀ sowari mẹ́ta yòókù yẹn mẹ́ta yòókù yẹn ọ wà ṣiṣẹ́ rẹ lórí báwo ni ó sì ń tọ́jú inú ilé sí. ẹlẹ́ẹ̀kẹta ta ni gọ́fúnọ̀ ta ni aráàlú nínú ilé ìyẹn ní í ṣe pẹ̀lú ọpọlọ ẹ̀ ta ni ń darí inú ilé nínú òun àtìyàwó ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun wá ni pé àwọn ẹbí rẹ̀ wọ́n ṣe tán láti wẹ́lkọ̀mù ìyàwó kejì ṣé wọn ò ní sòpàǹkà pọ̀ pẹ̀lú first wife láti fòrú ẹ̀mí rẹ̀ torí pé nígbà tí first wife Ti bá ń fòrú ẹ̀mí second wife tí ìyá náà fòrú ẹ̀mí tó ń fòrú ẹ̀mí second wife tí ẹ̀gbọ́n ọkọ tó ń fòrú ẹ̀mí second wife tábùrú ọkọ lóbìnrin tó ń fòrú ẹ̀mí second wife ẹ̀mí ò sì léegun. nítorí náà ẹ gbọ́dọ̀ rí dájú wípé ọkùnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ tẹ́ ẹ fẹ́ lọ ṣèkejì ńlé rẹ̀ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀sìn fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lórí rẹ̀ ìrírí ọfẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lórí rẹ̀ torí ẹ̀yin ni ó dùn o ẹ̀yin ni ó dùn second wife ni ó dùn nítorí náà aláwọ̀ fi wá ṣe pẹ̀lú dáadáa bí ọba di ní ọ̀la a máa tẹ̀sí iwájú lórí ọ̀rọ̀ ìfẹ́ lórí ọ̀rọ̀. ẹni tó bá ní ìbéèrè kó fi ìbéèrè kó fi kó fi ránṣẹ́ sí wa a máa nóòtì ẹ̀ àdèmà respond sí i first come first serve. àwọn ìbéèrè kan ti wà nílẹ̀ tamadan ní ọ̀la táwọn oníbèrè kan ti ń retí èsì sí ìbéèrè wọn a sì ní dákọ̀ wọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ béèrè sí wa o a ní dákọ̀ rẹ àsìwọ́ tó bá mọ̀mọ́ sọ pé ẹ dákọ̀ mi ṣùgbọ́n pìlẹ̀ ni pé a ní dákọ̀ rẹ torí pé àtúnṣe la fẹ́ ṣe kì í ṣe ká fẹ́ bà nǹkan jẹ́ bóyá o fẹ́ kí ọkọ rẹ kó gbọ́ àtúnṣe àbọ̀ o fẹ́ káyà rẹ kó gbọ́ àtúnṣe tó bá ti dá akọ àìpé ìwọ ni o béèrè béèrè yóò mọ̀ pé ìwọ gangan ló béèrè béèrè àmọ́ tó bá ti dá akọ rẹ èèyàn pọ̀ lù ú tírú ti ń ṣẹlẹ̀ sí ọ tó ń ṣẹlẹ̀ sí òun náà aburú ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o subhanakallahumma wa bihamdika. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته